dirty part two àti part three ẹ fọ́fàní gbogbo ẹni tí ẹ ti wo apá kejì tí ẹ ti mọ bí ẹ ṣe máa wo apá kẹta ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí nígbà torí pé orí ìkànnì ni a ti jẹ́ kí ẹ mọ̀ bí ẹ ṣe rí apá kẹta sinimá Cool Dirty wò lórí YouTube channel ẹ jẹ́ kí a sọ nípa apá kìíní àti apá kejì sinimá Cool Dirty òṣèré gangan ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn òṣèré tí wọ́n kópa nínú sí sinimá kúdẹ̀tì apá kìíní àti apá kejì yìí ẹ òṣèré tó bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀lé mọ̀ pé yes òun ni ó mọ bó ṣe ń act jù ẹ kórúkọ rẹ̀ sínú comment section èyí tí ń bẹ nísàlẹ̀ fídíò yìí níta torí pé ẹni tí ó bá ti gba orúkọ òṣèré náà ni yóò ní àǹfààní sí àwọn ẹ̀bùn tí à ń fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún mẹ́wàá péré ẹ má bínú pé yóò kéré o ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o kò fún àǹfààní ẹni tó bá ti kọ orúkọ òṣèré tí ó act jù tó mọ bọ́yé ń ṣeré jù nínú comment section tó ti kọ́ síbẹ̀ ẹni yóò láǹfààní sí ẹ̀bùn náà tí ó dẹ̀ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí nígbà tó rí pé kò sí bí yóò ṣe tẹ subscribe button tí ó wà nísàlẹ̀ fídíò yìí tí kò ní rí ẹ sinimá èyí tí ó kù nínú sinimá kúdẹ̀tì nígbà tí ó bá jáde sí orí youtube channel jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa apá kẹta kí nìkan tí ẹ̀yin lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kẹta sinimá kúdẹ̀tì yìí ẹ̀ tí ọ́dídì lọ́ọ́ fi bímbọ̀ ọmọ adémọ́yè sí ẹ̀ àti sanusi isaka tí a mọ̀ sí àpáǹkùfọ̀ ẹ̀ kí nìkan tí lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kẹta yìí ẹ kọ́ sínú comment section lẹ́ẹ̀kan náà ká lè bá mọ̀ pé yes ẹ̀ ń bá wa ká lọ ẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ẹ̀ Rónkẹ́ ọmọ Òdúsọ̀yà ní ká fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tí ẹ kí òun fún ẹ ọjọ́ ìbí ọmọ òun tí òun ṣe ẹ tí ìyàwó ìṣẹ̀ ní happy birthday òun kí gbogbo yín pé owó tẹ̀ ń nọkùnrin tọ̀hún ẹ ṣé o.